فيها فتية من السهر فقالوا ربنا آتنا من أمرك رحمة وإن لنا من أمرنا رشدا وضربوا على آثارهم بالسهر سنين عددا وبعثناهم بعثناهم من عدد أن يحب الأعصى ما لم أمدا نحن نقص عليك نباهم بالحق إنهم فتنة آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ فقالوا ربنا رب السماوات والأرض لن نجعل دونه إلها لقد كنا إذا شطرا هؤلاء قوم من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا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 ọba tó pẹ́ tọ́ sí ọba tó ṣe pé nínú àánú rẹ̀ ọ́sẹ̀ di ọdún mélòó mélòó òjò tó ti rọ̀ ti fọ̀mú àìmọ́yé lájọ́ Ramadan ọdún tó kọjá ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́wọ́n ọgbọ̀n òjé tí ọdún ìrọ̀jú bá wọn láyé kèése ní máa ṣe wà kèése pa agbọ́n kèése pé làákà ìwà ló dé bẹ́ẹ̀ kèése pa ṣe àtẹ́pa mọ́kànkọ́ lọ́run tọ́lọ́wọ́n bá ti sí àwakù di àkókò tó fi sẹ́wakù di ọdún yìí ọlọ́run ọba náà la sọpẹ́ fún ọba tó sọ́wakù di Ramadan ọdún ọdún 1444 tí ànábì wa Muhammad tó ìjírá láti ìlú Makka lọ sí ìlú Madina ó ṣe dédé 2027 èyí tí wọ́n ń fún mi ìlàájí ọjọ́ ọ̀bí ànábì wa Ìsá aléìsàlátù wassalam òní ni Ramadan àkọ́kọ́ tó ṣe déédé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún 2023 ọlọ́run ọba màdúpẹ́ kan tó jẹ́ tọ́jú ìyókó sojú wa tó jẹ́ kí wọ́n máa ṣe lẹ́yìn wa táǹgbà Ramadan àwọn díẹ̀ bá ti bẹ̀rẹ̀ Ramadan náà pẹ̀lú gbólóhùn bismillah dákùjá parí ẹ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ìkẹ́ àti ìjẹ̀ Muhammad ìkẹ́ àti ìjẹ̀ tọ́lọ́bà ara alẹ́ rẹ̀ àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn tó bá ti fi ẹ̀sọ́ tó ń lókìdí ọjọ́ ẹ̀sán lẹ́yìn ilé pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́ ní ọdún a ma bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa ní suratul káhá suratul tí ń sọ nípa àwọn ashabul Kahfi àwọn ìjọ tí wọ́n sá lọ ní ọgbòtò àwọn ìjọ tí wọ́n fẹ́ ṣùgbọ́n nígbà tí wàhálà pọ̀ dídàmú pọ̀ ó di pé tí wọn jẹ́ ọba tí wọ́n bá sápò nínú òlè wọ́n sá lọ sí inú kòtò táǹpè ní alìkáhápì bákan wọ́n lé ó kọ kòtò ní òun náà tó ní àrọ̀ kí ní máa nínú àwọn ọ̀rọ̀ wa tí ń bọ̀ lẹ́yìn pẹ̀lú àwọn ọlọ́ ṣúra ọjẹ́ Quran 18 ìyẹn orí kejìdínlógún ẹsẹ̀ tó wà nínú ọjọ́ ọgọ́rùn àti mẹ́wàá yẹni pé Koran 18 fásitì tó wà nínú ọjọ́ wọn tẹ̀ ọgọ́ àti mẹ́wàá èyí tàà kọlọ sáájú sọ́rọ́pẹ̀lẹ̀ ìsẹ̀rọ́ òun ní ọgọ́ àti mọ́kẹ̀lẹ̀ wọ́n mẹ́ta ṣùgbẹ́lẹ̀ òun jẹ́ ọgọ́ àti mẹ́wàá kí ni ìbárẹ́pọ̀ tó wá láàrin sọ́rọ̀ àti èyí tá a parí lọ́dún tó kọjá suratul Isra gẹ́gẹ́ bá ti sọ fún wa lọ́dún tó kọjá òun náà wọ́n pè ní suratul Bani Israil suratul Isra òun náà ní suratul Subahat suratul Isra òun náà ẹ̀ ń sọ nípa àwọn àmẹ́bìyà kó àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tàbí ní ìgbà ní ìṣòro èé àwọn yìí lára wọn ni yẹ̀wúdí ti jáde tàbí òun ní jíu ìbárẹ́pọ̀ àti súrọ̀ òun náà ní pé súrọ̀ yìí òun náà ń sọ nípa àwọn kan tó ṣe pé kàkà sí ààrẹ máa lo ìlànà àwọn jíù fún olólànà wọ́n lo ìlànà nẹ́bí wa Mùsá aléìsàlátò ìsàlá ṣùgbọ́n gbà tí àwọn èèyàn wọ́n sọ pé ó fún ọ̀nà tí wọ́n tọ̀ ilé ìlédé tí wọ́n sápò nínú ìlú wọ́n fi sá lọ inú kòtò pé ní káàkiri lẹ́yìn ọgọ́rùn mẹ́ta àtọdún mẹ́ta tí ọba àgbà tí ó fún wọn láyè tí wọ́n ti ọba mi ń ọba mi náà kú ọba ń ọba ọlọ́lọ́mọ yẹ àwọn ọba tó jẹ títí tó tún wá jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀sẹ̀ èyí tí àwọn àtàbílẹ̀ káàfí tí wọ́n jẹ́ wọ́n ṣe níjọ́sí òun ẹ̀mí ẹ̀sì islam tí wọ́n wá torí ẹ̀sákò nínú òlú pé kí ló ọ̀bá gbà wá a sì sá lọ sínú kòtò ilé iná kan tó jẹ́ wọ́n sá lọ ní kòtò níjọ́ náà ṣùgbọ́n lẹ́yìn ọdún ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta ẹ̀sìn tí wọn ò jẹ́ wọ́n ṣe níjọ́ náà lọ́dún náà ogun tí gbogbo aráyé ṣe é àwọn aráyé wá padà ṣe ẹ̀sìn ọ̀hún nínú àwọn tá máa bá gbé tá máa gbé yẹ̀wò nínú ṣóra iná ìṣóra ìwà ṣùgbọ́n lẹ́yìn pẹ̀lú àwọn ọlọ́run tí wọ́n bá kí lọ́kọ̀ tí wọ́n ti ṣóra fún wa Muhammad sallallahu alaihi wasallam lónìí ìlànà àmàgbéyàwó kí ni ọláwo ní bẹ fún àyà mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ sórọ̀ àmàgbéyàwó pẹ̀lú àwọn ọlọ́run àmàgbéyàwó ọlá ní yàtọ̀ sí àwọn sóra yòókù tí wọ́n sa sóra ikú wa pé ká máa kà ní yọ ọmọ ìjùmọ̀ àgbéyẹ̀wò bákan náà inú ta gbéyẹ̀wò lónìí àgbéyẹ̀wò bí ọlọ́run ọba bó ṣe fi ìdúpẹ́ bó ṣe fi dúpẹ́ fún rẹ̀ síwájú kí gbogbo èèyàn tó máa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ọba gbé ká mọ́ pé kò tó bá ti dúpẹ́ tó tọ́pẹ́ wa tí ó wà jáléjáko látara ọlọ́run ọba dúpẹ́ fúnra rẹ̀ níbẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí bákan náà níbẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí a máa gbéyẹ̀wò nípa bí ọlọ́run ọba ọba lẹ́tọ ọlá bó ṣe pè wa Muhammad bó ṣe pè é ní ẹrú ó pè é ní rẹ̀ bákanáà agbóyẹ̀wò nínú ṣóra bó ṣe jẹ́ pé gbogbo ẹni yóò tọ́lá jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n fẹ́ jẹ́ ká fún wọn nírò wípé àṣà ìkú olùgbàgbọ́ òdodo làìmá wà lè jẹ́ náà ìwọ́ta rí kan dọ́gbọ́n sí ọ̀dà bí ọgbọ́n ọlọ́run bọ́ ṣe òfìkú lẹ́ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àbá àlùjẹ́ náà ń ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ ó lè wọ́bẹ̀ ní direct entry bákan náà ó lè wọ́bẹ̀ lẹ́ni tó ṣe pé èyí ó díyà ṣùgbọ́n síbẹ̀ náà èyí ó tawádì jẹ́ náà tí wọ́n fún àwọn kéfèrè wípé kò sí táwọn ó lérè ayé tó dùkú wọn wọ iní ọlọ́run ọba iná ni wọ́n wọ̀ gbogbo ẹni yóò tó bá kú ní kèfè láàfin sí lọ rẹ̀ ní gbogbo ọba lóòrèkóòrè lọ́dọọdún láì mọ́yé ìgbà wípé gbogbo ẹni yóò tó bá kú tó kú lẹ́ni tí èsẹ mùsùlùmí àgbà ìkú rẹ̀ láì jẹ́kọ́ jẹ́ mùsùlùmí láìmọ́ wọ ní ọlọ́run ẹni ọbẹ̀ ètè òkú tó kú ní inú ọlọ́run ọba ní ọrọ̀wọ́ fún ẹ̀nà àmàgbéyàwó lónìí pẹ̀lú nínú bá àmàgbéyàwó lónìí òun náà ní ọ̀rọ̀ nípa àwọn àgbèrè káhàt ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ṣùgbọ́n a kọ́kọ́ gbọ́ yé ní tókínà lójú pẹ̀lú àwọn ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àti ìlànà nílùú Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba sọ pé ayẹ̀nà الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الله أبني الحمد لله gbogbo ọpẹ́ fọ́mà jẹ́ tó wọn ọlọ́run gbólóhùn kan tẹ́rúgbé tí ó rí ó ti borí gbogbo ohun tó yẹn bí dúpẹ́ fọ́lọ́ ìyẹn ló fi jẹ́ pé gbólóhùn bá bá kí kí ni gbólóhùn tàá sọ alhamdulillah àdùpẹ́ fọ́lọ́ ẹni tí bẹ̀lẹ́gbẹ̀wá kí ní òrùn yóò ní pé yọ̀rọ̀ ìhámsọ̀lọ́ nínú àwùjọ padà yóò dé sọ̀lọ́ pẹ̀lú ìṣèlú bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n bá ti pọ̀ yóò dé fọmọ́ lọ́ pẹ̀lú ìṣèlú bẹ́ẹ̀lẹ̀ kan ọlọ́run ọba ó dúpẹ́ fúnra rẹ̀ ọlọ́run ọba ní bíwá alhamdulillah ìlẹ̀rí ansala alábìlì ní kíta ìgbàgbàmù ìgbàgbàmù ìwájá ọlọ́run ọba ní tó gbogbo ọpẹ́ kọ́ máa jẹ́ kò wọn ọlọ́run alẹ́bí àzára àgbègbè ìtààbà ẹni tó ṣe pé ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ tàlẹ́rú rẹ̀ tẹ́mi ní ìwọ ni wọ́n sọ kòránì kalẹ̀ àbẹ́bì lá ẹni wọ́n sọ àlùkòránì òun náà ni ọlọ́run ọba wá sí léèkì tó ti pé téèyàn bá lọ bọ́lọ́run ohun tó ọlọ́run fẹ́ jẹ́ kí ẹ̀rọ jẹ́ òun náà ní jẹ́ ara gbogbo ti ẹni tó ṣe tí ó sọ án ọ̀sọ̀ rẹ̀ kalẹ̀ fún ẹrú rẹ̀ tí ọsọ tíra rẹ̀ kalẹ̀ sáàpé ní àlèkìtà inú ọkọ̀ tí àlèkò ánì jẹ́ òun náà ni àlèkìtà inú ọkọ̀ tí ń jẹ́ òun náà ni àlèkòròkọ́ inú ọkọ̀ tí ń jẹ́ òun náà ni àzíkẹ̀ inú ọkọ̀ tí tó wà ń jẹ́ òun náà ni àlèkòrò án ṣùgbọ́n níbi ọlọ́run ọlá ó pè ní àlèkìtà

láàárọ̀ ìgbà tí àbùkù olè ká nínú ṣúrọ́tù bá kọ́rọ̀ náà ọlọ́run bá pè ní àdìkìtà gẹ́gẹ́gẹ́ náà wá ní ìbẹ̀rẹ̀ ṣúrọ̀ ọlọ́run bá pè ní àdìkìtà àṣíta bá pè àlùkọ̀rán ní àdìkìtà ọlọ́run ọba ọlọ́run bá ní gbogbo a yóò jẹ́ a, ọ̀rọ̀ ìwọ̀já wọ́n rẹ̀ ìyẹ́ ẹ̀rí a án ọlọ́run bá ní pé láàrín ẹjẹ́ àtàwọn ọ̀rọ̀ ìwọ̀já a ní àjà ìwọ̀já pọ̀tẹ́lẹ̀ sí àlùkọ̀ án ó ti wùlẹ̀ òun náà là ń pè ní àzẹ́yìnbù tàbí àlùmẹ́yìnbù ìyẹn ni pé kí àlòkò án ọwá di ohun tó ṣe pé èèyàn yẹ jẹ̀rẹ̀ fún bẹ́ pé ti fi ẹ̀bá wọn ní lámúlẹ́jẹ̀ aláhù àríwájá èyí é sí yẹ́gbẹ̀rẹ̀ ṣe títí alùkò án tó ṣe pé èyí mọ́ ń pàmọ́ra ní bọ́bá ṣe pàmọ́ra sí òun ní ọfà mọ́ra bọ́bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí òun ní onífẹ́ rẹ̀ bọ́bá ṣe kóhìnra rẹ̀ o ìyẹ́nà ẹ̀jẹ̀ sálùkọ̀ àìmọ́ látà fún ẹ̀ kò tí fún àlùkọ̀ án ọlá mú ẹjẹ́ àlàrú ìwà ìjára kò sí pé èyí ó di pé èyí ó lò wọ̀n tàá fún má ìyẹ́ ló jẹ́ kọ́lọ́run bá sọ pé kọ́jì máa ń والبرزن بربطا ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا القرآن الله أمرك فالجهن سيرة الدول يدين مستقيما سيرة الدول يدين ضد طيب، يجاتي إن إيه ọlọ́run wá fi ìdàkejì bẹ̀rẹ̀ ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ pé ọ̀làmúlẹ́bí àdàwó iwájà ọwọ́ agbé ìdàkejì iwájú wa ó ní pé kọjì máa ń áì mùsẹ̀fì máa tíra tó dúró ní àlùkò á tíra yìí lè yóò ń dírà lè yóò ń dírà bá tíra tó ṣe pé bákan ṣẹ̀dídá hey ìṣe kìlọ̀ fún àwọn tó jáwọn kèfèrè wípé ìpènìmíjà tó ní agbára ìmúra alẹ́ fún gbogbo ẹni yóò tó bá yẹ pé ọ̀lẹ́fọ̀ wọ̀kẹ̀zẹ́bọ̀ ọba ìyapa sí án tàbọ́sọ sí àlòkọ̀ án ohun tí sí àárọ̀ ni à àlùkò àn ọlọ́run bá ní pé wọ̀ yóò ń dérọ̀ lè yóò ń dérọ̀ bá sàn tẹ̀lé yá ìkìlọ̀ lọ́jẹ́ láti jẹ́ tó fún gbogbo àwọn tó jẹ́ káàwọn pẹ̀fẹ̀ rí kí wọ́n máa mọ́ra lẹ̀ ìjìyà tó lè sáàbá sọ pé tó ní agbára alùkùránì ọlọ́run bá ní pé kùránì jẹ́ ìmúra ogúnlẹ̀ fún gbogbo ẹni yóò bá pè ìmúra ogúnlẹ̀ fún gbogbo ẹni yóò bá pè náà pé ìṣẹ́ ni àárọ́ ni tọ́wọ́ ayapa ń fi lẹ́nu ẹ̀ lèyí ń ní ọdún

ṣùgbọ́n bó ti wá jẹ́ pé ìmúro ogun bẹ fáwọn tó jẹ́ àwọn tètè rí ẹni bá wá gbà gbọ́n pọ̀ èrè oní ọmọ jẹ́ tiẹ̀ ọlọ́run ọba ní wà ló bá ṣe wọ́n ní ìlànà ìlàyà ìmọ̀lúmọ̀lá ọ̀rọ̀ ní àmàlàmù àjọ ìṣàkànà ṣùgbọ́n bẹ́ẹ̀ sórí àlùkò án wà ló bá ṣe rà áì wà ló bá ṣe rà ọlọ́wọ́n bọ́bá ló jẹ́ ọlá tí kùránù bá máa tó bí bàmà àti pípàlẹ̀ bá mọ̀ pé kíra tó ń mójútó èdè tí ń mójútó èdè lábáwá sọ bá lọ mọ èdè lábáwá sọ àlùkò àníwá mójútó èdè lábáwá dípò ọmọ máa jẹ́ àtúnwí àtúnrì kíìsì ọlọ́wọ́n bá yọ láàmù ẹkọ́ mẹ́ ṣùgbọ́n ìfẹ́ láàmù ń bẹ lára ọ̀dọ̀ ṣíra ìfẹ́ láàmù ń bẹ lára òun náà ní láàmùlì zuhud wọ̀nyí bá ṣíra láàmù ké níbi láàmù tí ń ṣiṣẹ́ láàmù ké áì ké yóò bá ṣíra àdìmọ̀mìnì ó tún lè bá máa bá jẹ́ ìfúnni nírò fún àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn olójẹ́ olùgbàgbọ́ òdodo bóòlù àdìfẹ́dà wọn kòránù lọ́yẹ jù ń tẹ́ kọmọ́bà pé tí wọ́n ń bẹ́nu àbò sínú wọn ọlọ́run bá ní pé àwọn olùgbàgbọ́ òdodo tá wí àwọn tí wọ́n ti tẹ́ tọ́bá lọ gbọ́lọ́wọ́n gbọ́ kò tí ì tó ìdí tí ìbọ́lọ́wọ́ bá wọ́lọ́wọ́ bá rẹ gọ́ọ̀sì rinlẹ̀ òun náà ní wọ́n wà nínú àwọn tí ń ṣiṣẹ́ rẹ̀ torí pé bàtọ́lọ́wọ́ bá ń sọ nípa ìrọ̀lẹ́ ayé ọlọ́wọ́ bá nípẹ́ wá láwọn ìlànà ìlànà ọlọ́run ọba wá ń sọ nípa aláta abẹ́rẹ́ fún nìrò ó ti fún wọn lórúkọ nínú sóra ilé nínú ayà ó ní pé ọ̀yọ̀bá ṣírọ́ nínú mìíràn kòránì jẹ́ ìfúnni nírò fún àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo wọ́ alẹ́dí ni a mọ̀ àwọn tí wọ́n ti sẹ́ẹ̀rẹ́ àjẹmọ́nà àtàná pé yọ́ máa fẹ́ fún wọn àìyànà lèmọ̀mì ní yàní ìdáhùn sí mẹ́lẹ̀ yẹn àìyànà lèmọ̀mì ní dájúdájú fún àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n láti máa bá àwọn máa tún fún olùgbàgbọ́ òdodo wímọ́ àìyànà àwọn olùgbàgbọ́ òdodo àwọn àjẹ̀dí náà yá mọ́ lọ́nà tó àjẹ́ àwọn tí wọ́n ti bẹ́ẹ̀rẹ́ pé a ń náà yọ bẹ fún wọn a náà dáadáa tí wọ́n dé bá lọ́dọ̀ ọlọ́dọ̀ fi dáadáa àwọn òlànà òsọ tí wọ́n ni pé ai mọ̀tún kàtán ìgbọ̀lọ́ àwọn tán wí wọ́n máa gba ìsan náà lọ́dọ̀ ọlọ́run ọba tẹ̀mí lẹ́sàn lẹ́sàn tó ẹ̀sìn ọ̀hún ọlọ́run bá wá dákẹ́ lórí ẹ̀ ọkẹ̀ wá sọ ìwú tí wà lẹ́yìn ó ní pé náà bí àgbàdà tí lọ lọ́wọ́ bá wí ọlọ́wọ́ bá ní pé máa kí sí láti àgbàdà máa kí sí láti àgbàdà wọ́n máa bẹ́ńbẹ̀ títí láìláì wọ́n máa bẹ́ńbẹ̀ níbo àlùjànnà ọlọ́wọ́n bọ̀ wá mú wá kèèjẹ́ bọ́lọ́wọ́n bá gbàgbé

wọ́n mọ̀ fáwọn àti wọ́n máa wò fẹ́ wọ́n sì sí abẹ́dẹ́ wọ́n máa lọ títí láíláí tí máa lọ ìbéèrè ìyẹn ló ti tó jọ máa fún ọgbà mẹ́lẹ̀ àtàná ẹ̀sán tọ́da wọ́n máa fún wọn àwọn àti tó máa tètè nàìjíríì abẹ́dẹ́ wọ́n máa olùmọ́ sọ pé ibi tí wọ́n máa fẹ́ gbére lọ wọ̀húwà lè jẹ́nà òun náà lè jẹ́nà ọ́dìdì rẹ̀ sí abàdà ìtumọ̀ máa fi sí náà sí abàdà bí rẹ̀ sí abàdà wọ́n máa fẹ́ bẹ̀ lọ títí láéláé wọ́n máa bẹ̀ lálù jẹ́nà títí láéláé nínú ọ̀rẹ́ tọ́lọ́ wọn fún àlè òun mọ̀ òun náà ní pé tàbá wà lè jẹ́nà òtútẹ́nì tí wọ́n máa jẹ́ pé ọ padà mọ́ ikú láti ńlá yóò wá padà wà ó wọná kó sí ẹni ọmọ ètò wà ní ńlá kọ́ọ̀lù ní nàìjíríà àbàdá tí wọ́n máa bẹ títí láíláí bẹ́ títí láíláí ló ti máa bẹ ṣùgbọ́n yìí ńlá òun ní àlàyé lórí látara àwọn ọkọ̀ ọlọ́run kan ar àti ar àti ar àti al àwọn ọkọ̀ ìsẹ́kù yóò fi di ọjọ́ ìgbẹ̀rẹ̀ ìyáàmà ọlọ́run ọba yóò ti tó máa sàánú àánú rẹ̀ tó máa lórí àkọ́kọ́ bá wọ́n náà àwọn kan bẹ tó pé ìṣẹ́jú àwọn òfin gbé àfá wọ́n lọ wá ìjẹ̀mù àwọn ọ̀fẹ́ ń bẹ ní ìṣẹ́jú kan ni wọ́n fi wà ń bẹ wọ́n wá ìjẹ̀mù àwọn ọ̀fẹ́ fi ọjọ́ kan ṣùgbọ́n bá àwọn ọ̀fẹ́ fi ọjọ́ kan lè yóò fi wà nínú kánà fi ọjọ́ kan náà ka á ti fi sára ní mọ̀tà ọdún yóò ṣe dèédé ẹgbẹ̀rún ọdún èyí tẹ́yìn وإن يوما عند الله كألف سنة مما تعودون ọlọ́run bá ní pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ bí 1000 years nínú lẹ́yìn kà lórí ayé ẹni fún ní sàtífíkẹ́ẹ̀tì pé òkú bí ọwọ́ rẹ̀ sáwà lọ́jọ́ kan nínú náà àbá ìjọ́ òdúbọ́ lóòrùn nílọ lọ 1000 years ẹ̀rì bá wọn tọ́bá lọ ẹ̀ ní Nàìjíríà tọ́bá ní bọ́lọ̀ ọ̀sẹ̀ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ọdún èrí lọ lọ ọdún márùn àwọn ẹ̀díyà ní wọn ò dé sáà wọn ò dé ní sáà ṣùgbọ́n ọlọ́dọ̀ ọ̀pẹ́ àlùkìyà náà láàrín gbogbo ọwọ́ tó ọba jẹ́ pẹ̀sẹ̀ tọ́wọ́n bá tún sọ pé ọ́ọ̀lì ha ábàdà pé tó bá jọ ìrìn àṣẹ yá gbogbo náà bá jọ kéèké yọ wọ ní ọmọ títí láéláé à yẹ máa máa máa wọ́n sí èmi a àti pé mo fẹ́ sí bàbá mi mo jẹ́ ìsìlámù sí ayé lásán torí ìjọba

tí wọ́n wọ àwọn ẹ̀kẹ̀ lánlánlánlánlánlá tí wọ́n bá bá bẹ́ẹ̀ sí tó bá wọ lọ́rùn bá àkàmójúgbò fún wọn ágbàbẹ̀rẹ̀ eléyà rẹ̀ rẹ̀ a máa lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá sì bá ẹ̀wẹ̀ ajọ́ sọ̀hún níyà ìyá rẹ̀ òun náà iná nígbàgbà kìíyàn ọlọ́pọ̀ má jẹ́ abá wọn wọ́dọ̀ ṣùgbọ́n pàdé báyìí ló wọ ọpọ́ so nínú wọn náà sólùgbàgbọ́ òdodo sáàlì yọ wọ àjẹ́nà lè nínú ìlà ìta àwọn ìlà ina pè ní àtàbùdà mọ̀lẹ̀ yìí àwọn ti yọ àwọn tí wọ́n bá tọ́nà bábá ní pé lágbájá wá ní pẹ̀lá kásẹ̀dẹ̀ èmi ọlọ́run bá fẹ́ gbá pẹ̀rẹ̀ ìyọ̀ndọ̀ ọlọ́run yóò jẹ́ wọ́n máa lọ sí ìta àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n mú sínú tí wọ́n bọ́ sí fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n sì sínú lórílẹ̀ ayé tí wọ́n fi ilẹ̀ tí wọ́n ekú àwọn olùgbàgbọ́ òdodo yìí tí wọ́n ń jalè ìsìnkẹ́ ọmọ lọ ọkọ̀ nínú náà tí wọ́n tó wá wà ní jẹ́nà wọ́n wà ọlọ omi inú omi tí ní fúúrùn wọ́n wà lọ owó ẹgbẹ́ yẹ́bùtù wọ́n sọ ìbùkọ́ ya sí muslim wọ́n ara lúwẹ̀ nínú omi náà gbogbo ìgbẹ́ lára wọn yóò ti wọ́n wà wà fúrẹ́ wọ́n dàtúndá wọ́n wà dà gẹ́gẹ́ bí àkúbí wọ́n wà fáàrà tó bá wọn ní ìlú ń pè ní àwọn àtàbùdà nàlè yìí nígbà tí wọ́n kún wọlé àbá wọ́n ti jóná nínú náà lórí bí àwọn bá ṣe mọ́ lórí bẹ́ẹ̀ àwọn bá ṣe tọ́ lórí ilé ayé ọkwụkwọ kúkú mùsùlùmí náà ni wọn ọmọ orúkọ àkọmọ́lá àbá tí wọ́n ẹkú ṣùgbọ́n tó àbá pé ẹkú wọ́n tẹ àpapọ̀ máa ọ̀tọ̀ ìyá ní o na gbogbo wọn ni àpapọ̀ torí gbogbo wọn yìí ọkụkụ gbogbo ẹni ó dé ṣe ikú tí ó ṣe islam tàbẹ́ni tó rẹ pé ó wà lórílẹ̀ ayé ó fi islam ṣe mọ́kòkè nínú wọn làwọn ológo níwà mùsùlùmí tí ń sògbó àìwò ọkọ̀ tó orí sáàmà bá bẹ̀rẹ̀ lọ àbá òkúkú ọba àjẹ́lẹ̀ mọ́ mọ́ mọ́sálásí ọba àjọ mọ́ séwú ọba àjọ mọ́ wòlé àgbà tó kú lẹ́yìn tó mú òun papọ̀ mọ́lọ́ wọn lọ́kú tó tẹ̀lé láyé wọ́n dọ́ papọ̀ mọ́ wọn tètè tọ́ọ̀bá kú lẹ́yìn tó ọjọ́ náà dì tọ́ọ̀jọ́ ọ̀sà sí ẹran rẹ̀ fáwọn èèyàn dé kájọ́ nígbà tó dodo ní ṣùgbọ́n mọ̀nà sì fi ní ọ́nítọ́rọ̀ wọ́n jọ papọ̀ mọ́ gbogbo àwọn Abdullahi bónú òbáyì bónú sàlúwòdì olórí àwọn mọ̀nẹ́bì àwọn èèyàn ni wọ́n wà nípa ìdárkìlẹ̀ asfáàdì nínú náàrí àwọn tí wọ́n máa wà nínú jùlọjùlọ ọdún náà láàfin sọ fún ọ pé ìkọ̀rọ̀mù farajà wọn bá jẹ́ ẹ̀rẹ́ lókè tọ́lá ń bẹ́ẹ̀ yóò lè kú sí lùsù náà wọ́n máa orí rẹ̀ ní inú wá sí máa ń lọ́nà tó pọ̀ lẹ́nu a bá ń pé á ah! ìsìláàmù láàrí tó kú sí inú wá sì pé ah! ẹni ikú ẹni tó fẹ́ fáwọn èèyàn nígbà tó kú tán inú wọn dùn wọ́n sọ pé ọ̀run rẹ̀ o ọlọ́wọ́ sọ ní ti bánà ń kọ́bá wa fẹ́ wọ́jà bá ti wọ́jà bá ti ó ti dọ̀rọ̀ ẹ̀kọ́ wà lè fẹ́ náà ṣùgbọ́n náà ní sọ ọgbọ̀dà kú ní olórí àbí wajabati wajabati wajabati náà ó ti dọ̀rọ̀ yẹ kọ́wọ́ ní orí ọlọ́run ọlọ́run dákùn ajá àwọn wọlé antum shuhadahu llahi fil ard antum shuhadahu llahi fil ard anabi nípa ìtẹ̀lẹ́ máa jẹ́ ara ilé ilẹ̀ nígbà ìdìgbà bá kú tẹ́tà ìrẹ́bẹ̀ ìdìgbà pé ọ́ lágbájá ó sì dàbí kó mọ́ kú láàrin wa ẹni ilé ní ìwọ̀n ṣe ń lẹ́nu bí náà sọ lẹ́lọ́mínà ìgbọ́ lẹ́lọ́mínà títọ́ lẹ́lọ́mínà títọ́ ah, ó tọ́ máa kó orí rẹ̀ ṣùgbọ́n bàtà ti fẹ́ kú tó ma gbọ́dọ̀ kú òkú gbẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọ̀pàdà gbẹ́lẹ̀ ní lórí àti yóò ọ̀pẹ̀lẹ́ yóò ọ̀pẹ̀lẹ́ yóò ọlọ́run wà ó lò sí ọ̀padà fọ̀rún lẹ̀ náà tí ṣe bí ẹni tó wọ̀n ní ìdáyé ìdàdúgbò wájàbátí wájàbátí wájàbátí àlékì náà àwọn èèyàn kọ́ wọ́n ní ọ̀dọ́ tó tó ń fọ́n sọ máa rẹ̀ ó fi jẹ́ pé ẹ̀yẹ mi ẹ̀mí ẹjẹ́ àtàdúgbò tí ó ẹjẹ́ àtàyé tí ó má bàyé jẹ́ ó má bàyé jẹ́ ó kódà kọ́ jẹ́ gbèsè rí tó ọba ń táyé tí ó sì rí ìgbádùn kọ sáyẹ́sẹ̀ yẹn wọ́n tó rí ìgbádùn níwọ̀n bá ó rí ìgbádùn ọ̀fẹ́ náà kẹfẹ́ yìí tó gbajúmọ̀ tọ́wà ní ẹmọ́ sí ìsáyẹ̀ ẹlẹ́ta òun náà ni àbíláàbí jẹ́ ṣùgbọ́n àbíláàbí ẹgbẹ́nìkan lálàáàbí lórí pé wọ́n wọ́n jẹ́ níyà tí mo sàárẹ̀ tó bá kàdí àsìkò díẹ̀ wọ́n bá gbé omi wàrà fún pé kó mú yóò mú tó bá tún fi mú tán ìyá tún bẹ̀rẹ̀ alátọ́lá ní lọ́bá gbọ́dọ̀ àlẹ́bẹ̀ àwọn ọmọ sàárẹ̀ ìfẹ̀ yìí ló kú tábà ti yá dá àdìmìtáhà tí wọ́n tábà òun ní à ń tọ̀ àbí láàbí ó ti ṣòfò ọwọ́ rẹ̀ bí nínú ti fi pa mọ́ awúnáàlù márùn-ún wà máa pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ sí lánàá ọlọ́run bá rí pa àfà ikú rẹ̀ lánàá wọlé pẹ̀lẹ̀ sí lánàá rà dáàbà lẹ́hàbẹ̀ yóò wọ́n nù náà ṣùgbọ́n ẹni wá lára pé kí wọ́n bá ń jẹ́ rí àlọ́wọ́ nínú wọn rẹ̀ tọ́bátẹ̀ yàrá ìtàkẹ̀ gbé wọ̀rà tó kó mu yóò mú tọ́bá tó mú tẹ́ ìyá tó bẹ̀rẹ̀ ilé ìlẹ́jọ́ tọ́lọ̀ ọ̀ṣọ́ fún alátọ́lọ̀ ọ̀ṣọ́ fún àdúrà Muhammad sọ́lọ̀ lọ́wọ́ tó ń tọ́lọ́ bá ń ké bẹ́ẹ̀ alátọ́wọ́ láì bó ṣe rí nù ó ń tọ́lọ́ bá wá wà láì wípé ẹni ìyàlí làbí láti gẹ bó ti jẹ́ pé pàpà mọ́tẹ́ yìí náà ṣùgbọ́n wọ́n gbà tí ó ń gbé wàrà fún yẹn tó kó fún yẹn òun náà ní tòwọ́ ìbájú al'asìláníyà nínú àwọn tó fún ìrí muhammadu lọ́mọ́mọ́ ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ pàdé láàrin ṣùgbọ́n pa àwọn òbìnrin lọ́jọ́ pé ní àmì àbúrò mi bímọ ìyàwó àbúrò mi bímọ lọ́jọ́ ló bí inú jà ní láàrin kó lè bá àjẹ́ fọ́mọ yóò lè jẹ́ nìkẹ́jọ́ dáńtọ́ ìrọ́sùn wẹ́bà wọ́n lè fún lọ́mọ́mọ́ látara kọ́ yọ̀ǹda fún ọmọ ọ̀dọ́ rẹ̀ tìlé bẹ́tẹ̀lá nàìjíríà pé kó fún mi lọ́mú mu ìyọ̀ǹda yẹn lásán ẹwọ́ dáadáa yẹn láti gbogbo ní fún yọ̀ àwọn ìsàrẹ̀ kí la fẹ́ ló gbẹ́ ẹgbẹ́lẹ̀ ayé tẹ̀lé ó dàbọ̀ ọjọ́ kéde tó o bá ti tẹ̀lé rẹ̀ ó sì rọ́ nípa ayé tó tẹ̀ kápá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ jẹ́ mùsùlùmí à ṣe dáadáa ṣe dáadáa dáadáa tí ó gbé ẹni ké ní àjọ̀bọ́ta ohun ẹ̀kọ́ ohun akáfíì ló ohun náà ni ohun táwọn àtẹ̀dí tòdá ẹni ké ní àjọ̀bọ́ta tọwọ́ ohun abáfíì ní ìlú ọmọ ṣe gíní ọmọ gbọ́wọ́ òkúta ọbẹ̀ títà jẹ ẹ̀pẹ̀ wọ́n ní ọgbọ́wọ́ òkúta ìwùn yóò tọ́ bá ṣe lórílẹ̀ ayé ni wọ́n ní ọkẹsàn àti dáadáa lórílẹ̀ ayé bàbá ti fi dáadáa sí àpẹẹkàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ́ba àti kẹrọ sọ pé وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر láàmù náà rí kúdé rẹ̀ ní fi gbà fásíà láàmù wọ́n láàmù kọlù mọ́ lè yóò ń bíra ayẹ́lẹ́fẹ́ lè yóò ń bíra òun náà ló kúdé bí wọ̀lú bá ṣíra àdìláàmù yẹmọ́ ní kúrò bákanáà wọ̀nyúndíra wọ̀nyúndíra láàmùyẹ́ tún ti tẹ́gbẹ̀ náà nírọ̀ yẹ́ ti bá fásíà níbẹ̀ ọ̀kọ́ gọ́mọ̀ ní ọ̀bájá ṣùgbọ́n tí ó jẹ́ pé rọ̀ ọgbà fásíà láàmùyẹ́ náà

ọlọ́run bá ń yàn àwọn kan lọ́mọ ogun ọmọ ajọ́ ọmọ bóun àwọn owó ní ọláwọn náà ní alìmọ̀láìkà yóò bá kòtò rígbà tí ó lè pàpà lọ kò fáwọ̀ arab àwọn mùsùlùmí ilẹ̀ arab àwọn ẹlẹ́bọ̀ aláwọ́ àwọn sọ ń pé nínú àwọn táwà jọ́ ìfún láwọn alẹ́ta torí pé wà ọ̀hún ìgbà ọmọbìnrin ọlọ́run ọba làwọn àláìka jẹ́ lẹ́nu ọlọ́run ọlọ́run bá rí pé dámìlì ẹ̀rí dé ọlọ́run bó bímọ ẹni kí o ti bí ẹni kí o bí lọ́wọ́ ọ̀làmì ẹ̀kún lọ hù kókò wọn àhà ọ̀sọ́lá ti jọ ọlọ́run ọlọ́run bó bímọ inú tó bí ọlọ́run ọba ń lójú òun náà ni kéèyàn sọ pé ìsákọ́dà lọ́ọ̀hù wọ́ládá pé ọlọ́run ọba bímọ yàkáàdù sàmàwá ti yàtàtà fọ́nà sọ́nà fẹ́ ilé ìyanu ẹ̀ lórí ẹ̀ bọ̀tàǹṣọ́ kọlẹ̀ àwù ilẹ̀ gábẹ́ ilé fọ́ wọ̀tẹ̀kẹ́rù lè jùlọ òkè gan fúnra ọfẹ́ ilé fọ́ tí ó dẹ̀rú wọ́n bá ń sọ pé ọlọ́run ọba sí ọlọ́run bá fún ìrà tí yóò kọ́ ọrùn yẹn òun sì láwọn kébí yóò fi ròyìn ọlọ́run bá dọ́lá ọlọ́run bá bímọ ọlọ́run bá bímọ ọlọ́run bá fi ní àmà rí gbogbo láti bẹ̀rẹ̀ ìjókòó ojú ọ̀nà wọn tó ti pé ìbẹ̀rẹ̀ yàtọ̀ sáwọn tó ti dínú sí àwọn olọ́lọ́ bá dínú sí òun làwọn jíu wọ́n là dọ̀ọ̀mí àtàwọn tó ti sọ́rọ̀ òun làwọn kírísẹ́n tààbàbì ti káyà ìdélẹ̀ ìlànà ìmọ̀ǹdé àmì àmì ìmọ̀ọ́nà àdàhùnmọ̀ tẹ́jíbẹ̀ ọlọ́run bá gbà á tó jẹ́ kó ojoojúmọ́ làwọn kírísẹ́n sọ́rọ̀ ojoojúmọ́ ní àti tàbátà ìwádìí fàájì àmọ́lókù àti fi kàálẹ̀ mẹ́wà lẹ́nu gbàdílẹ̀ mọ́ ìṣó kéré sí àti tí tí àtàṣì lókù ó ti fi ààlì lẹ́ẹ̀mẹ́wà túbọ̀ tó bá ó ti ààlì ẹ̀mẹ́wà rẹ̀ òkú ẹ̀kọ́dọ̀ ní ọmọ tí ó jẹ́ jẹ́ òun ó fi dóra ní ilé ọ ẹ̀ à ó ti àmì ó ti àmì ó rí pé àwọn àtàwà máa ń jẹ láàjọ ojú máa ń ba orí sókè tàbá sì rí jẹ́jẹ́ náà ebe gbígbó làjọ ní náà láyé ó ní àmì rí jẹ́jẹ́ náà bẹ́ẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ ti kàfá sí àtàn ó fi kí ní ebe ebe ebe. àmì ìtumọ̀ rẹ̀ náà jẹ́ àlùláàbùn mọ̀ títẹ́ jìdà pé èrè ọlọ́wọ́ ọba ihun táàṣẹ̀ dákùndáwọ̀ àwọn awi bẹ́ẹ̀ fọ́nà àwọn màláìkà náà tó bá wá fi ara ń bí kí wọ́n láwọn láti mọ̀ fún àmàláìkà náà sáà ní oúnjẹ ọlọ́run bá ní pé ìdàkọ́ọ̀lẹ̀ ìmáàmù bá ka gọ́ọ̀rẹ̀ mọ̀gbúrú àlẹ́yìn wọn lọ́tọ̀ rí ẹ̀sọ pé àmì fàyínà ọmọ wọn àpapàtà àmínú húta àmínà ìmọ̀lẹ̀ àníkà búkúrọ̀ láwọn máa tàpátà mọ̀ ní ìdọ́jẹ̀ torí pé àmì yóò fi àmì rẹ̀ bá ti dè ní àmì àwọn àlẹ́kà orí sọ́ọ́dì làwọn ìwọ́ àwọn òṣì àbẹ́bìtẹ̀ ẹ̀rẹ́ tẹ̀ẹ́fẹ́ ìwọ tí a ní ìpìẹ tó bí i ti lè ní àmì àwọn màláìkà yẹn ọ̀ọ̀ ìpìrọ́ wọ́n sàbójúkò fún gbogbo àwọn ẹ̀sẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ tẹ́ mẹ́fà ájúlé sí ìbá ti àwọn ẹ̀sẹ̀ kàkàkàkì àwọn ẹ̀sẹ̀ péèké ọjọ́ àwọn ẹ̀sẹ̀ péèkéèké tó ṣe pé kò ṣe é má tẹ̀ èyí tá àmà bí ìta àmà nínú àwọn péèkéèké jáde ààrin rẹ̀ inú sáàtùbá jẹ́ àbá yọ́ pààrẹ fà yọ́ pààrẹ fà ní ìjòkó ẹ̀rọ mú wà ìjòkó tàbí rẹ̀ tàbí ààrin rẹ̀ tàbá tí ń pé ojoojúmọ́ dàbá ń pé àwọn àlẹ́fà láwọn kọjá wọn pé yọ́ máa sọ ní gbogbo ní ló jẹ́ pé wọ́n bá gbé wá lọ́dún àtọ́wájú ọdún tí ń bọ̀ yóò ti yá tí ó tún lè tèsí òjò tọdún tọdún yóò sí ọ̀tún lóta ṣùgbọ́n ní Islam lọ náà ni dídí àdíwà dídí àlọ́dálẹ̀ yóò dídí àlọ́dálẹ̀ yóò nínú Islam amazọ́tún àdádálẹ̀ lélé yóò àdádálẹ̀ lélé yóò lá àdádálẹ̀ ìgé ìrẹ̀ta ìwọ̀n tó bá ti yàtọ̀ sí ìwọ̀n tí èsè Islam kò sí ohun táà ń pè dáadáa o kò sí ohun táà ń pè dáadáa lẹ́mẹ́ kò sí ohun táà ń o tọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́kọ̀ọ́ ó ṣe sáà máa ṣe ọ̀sẹ́ nìkan jọ́ ọ̀sẹ̀ ọmọ pè sáà máa ṣe lò láìsẹ́ jẹ́ ká máa ṣe ààrin bá ti ń pa ṣọ́ra fún ọlọ́run wá sọ báyìí

wọn ní mọ̀ ń pẹ́ wọ́n kẹ́ ńlá gbàgbà àwọn ẹ̀dá ń tọ́rọ̀ máa lẹ́hún àwọn i mẹ́nà ẹ̀lì wọn ní mọ̀ ń pẹ́ òye wọn sí wọn ọ̀dákẹ́mọ̀ kọ̀ sọ́rú òye fún wọn kò sí wọn táa jọ

wọ́n sọ bọ́lọ̀ wọn bá dé ma kò túnmọ̀ fún wọn nípa wọn sọ yẹ̀wò ibẹ̀ yẹn nínú àwọn bí fáwọn tí máa ń ṣe ń tẹ́kì tán bá ń kàtà sí káàkù torí pé àwọn ọ̀dájọ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í yé wọn àfẹnusọ́ bá Ramadan lawa, ó ti tán sọ àlùkùnrán kalẹ̀ mọ́ lẹ̀ mọ́ mímú yẹn òfúnlẹ́wọ̀n gbogbo bí yóò tọba ti pé gbogbo mọ́sá tọba ti rí ó sì bá rẹ̀ wọn ní fún ṣùkún ìdájọ́ ní gẹ́lẹ́ àfá wọ́n kẹ́kà gé wọ́n làwọn ní ìrìnlẹ́ wọ́n kẹ́kà lọ bẹ́ẹ̀ tó bá yẹ ní ìpò á yẹ ní ìgbàmù á yẹ tó ọ̀fẹ́ bá lẹ́jú ti á tàbà pé kò rí àwọn akọ̀lẹ́kọ̀ ó ti gbàgbé inú ẹ̀kọ́ tó ọkọ́ ìfáwò ní ọkọ̀ bí ma ìtẹ̀lìbá bá lápàdé rẹ̀ lè ní ọwà pa mọ́lẹ́nu máa lẹ̀hún o tó fẹ́ jì máa lẹ̀hún ọgbọ́dọ̀ wí tọ́ ewu àwọn ó ti mọ̀ pé o ti gbé nǹkan ìtumọ̀ oore tí ń bẹ́ndí pé kéèyàn máa lòkọ̀rá ní ìkàmù èyàn máa kẹ́kọ̀ọ́ rẹ̀ sí ni bẹ́ẹ̀ lómi bá ti jẹ́ tó ó bá yájú ẹ̀dọ̀ tó lára wà ihun ta ọra sọ lò ó lè mọ́mọ́ yóò dáadẹ́ máa kàá dẹ̀ nílẹ̀ ní sákùn máa na mi nínú ẹlùmí náà ní mẹ́lẹ̀ àti nwere ha kùránì fúnra rẹ̀ ma ha kùránì fúnra rẹ̀ láàfáà ọ̀dáńtọ́ lẹ́nu tọ́mọ kùránì yẹn ìfútẹ̀dọ́ rẹ̀ tí ó máa kọ lòfin ní máa kéèkéé jùsẹ̀ lòfin ní máa ofinima púpà bákẹ̀rẹ̀ lòfin ní máa a kúwà ojú àfá tí ẹ̀fà ti háà kúwà tó rí ó sọ̀rọ̀ máa làwọn ó tó ka bìí ó tó ka bìí ọmọ tó wà wọ́n bìí yẹn lẹ́ẹ̀sàǹgbẹ́ nínú mathematics gẹ́gẹ́ pé yìí yìí kì kọ́ wọ́n wọ́n wọ́n yìí kì kẹ́ àwọn ìyá ní kí ní yẹn but wọ́n ti fi terminology bí àwọn ọ̀rọ̀ àwọn dọ́tọ̀ mọ́sí máa ń gbé wá dì tí wọ́n kọ̀ kí ní ọ̀rọ̀ tó ní ríkà àtàtọ̀ wálọ́dọ̀ dọ́tọ̀ ẹgbẹ́ wọn wálọ́dọ̀ àwọn pharmacist tí wọ́n bá gbélé ọ̀rọ̀ wọ́n ti ríkà wọ́n sàkẹ́kọ̀ọ́ wọ́n rí tó bá wá 52 wọ́n máa pẹ̀lú wọ́n rí tó bá wá 52 kí wọ́n ní túmọ̀ rẹ̀ 2 rí tó bá wá 52 wọ́n gbélé yóò yé mi o wọ́n ti yé mi náà ní <laughs> ṣùgbọ́n bàtẹ́ ń bẹ̀ ní one race over zero two race over zero three race over zero kí ni túmọ̀ rẹ̀ bíbí ó ṣe kà á ní ṣùgbọ́n àwọn tí mọ̀ tó rẹ̀ dọ́lá ṣe wọ́n ti gbogbo tí wọ́n tà wọ́n ti mọ̀ tó ń ṣe kà wọ́n ti mọ̀ yóò sáṣẹ́ kìtà wọn tà tí wọ́n bá ti rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀wà àdéhùn ìgbẹ̀rẹ̀ bí i bìhí ọkà ń sọ pé bìhí mìí ìlú bìhí ọfà rí ọfà ì dọ́bù haì ló fi wí bọ́ bá ṣe ṣe rẹ̀ wọ́n lórí góòdù létí rẹ̀ ọkà máa gbé jẹ́ máa lọ́bẹ́ ara ilẹ̀ ìtàwọ̀ bó ṣe gbọ́dọ̀ kàá mọ́ làhún bìhí bìhí dọ́bù ha ìlú òkúta min min náà ó ìbọn wa lúnu bẹ̀rẹ̀ ta torí tó fẹ́ bá pàdé ó lè bá lúnu pàdé yìí ṣùgbọ́n bẹ̀yẹ ti léwájú lójú bẹ̀yẹ o tọ bá dé bòmí lọ bá sùkún lórí núnù kọ máa rí pé ẹgbẹ́fẹ́ máa mú black bible <laughs> kí gbé sí dákò má gbé sí dákò má gbé <laughs> pípọ́ sí àwọn aṣèlú tèèkì bí àìrọ ìwọ́lò tí ìkẹ́kọ̀ọ́ débẹ̀ wọ́lò tí ìkẹ́kọ̀ọ́ débẹ̀ yẹni ẹ̀lì nínú rẹ̀ gbàṣẹ̀tàn torí àìmù ti bẹ̀ wájú ẹ̀ ọlọ́run bá ní pé máàlà mún bí i nínú ẹ̀lì mún sí nímọ̀ nípa wọn sọ yẹn yàní bí i yẹn yàní bí kọ́wọ́n bí kò símọ̀ fún wọn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ọlọ́run ọba ní ọmọ kèé wá sáwọn nìkan ni ò símọ̀ fún bàbàbàbàbàbà wọn àsìláàfún wọn àjídáàdì wọn bàbàbàbàbàbàbàbàbàbàbàbàbàbà wọn tí gbogbo ìwòyẹn lẹ́nu tí pé ìsápọ̀dọ̀ lọ́wọ́ lẹ́rẹ̀ àwọn náà ní mọ́ ń pa rẹ̀ àjogún bá ń lé ní pé ẹ̀ àjájẹ̀dá àbáhàn bá ṣe bá bàbá wa tí wọ́n wí iná làwa ní sọ bẹ́ẹ̀ bá ṣe bá wọn wọ́n sọ iná làwa ní sọ bẹ́ẹ̀ ọlọ́run bá rí pé wọ̀lá lè àbá ìdí kẹmọ́ fún wọ́n tẹ́ ìmọ̀ pamọ́ fún yí àbẹ́yìn ọmọ ọlọ́wọ̀n ọba ní ẹ̀ẹ́sẹ̀ yìí nìkan o àrọ́mọ́ báyìí bẹ́ẹ̀ náà làwọn náà tí wọ́n ń pe gbólóhùn yìí wọn ní mọ̀kẹ́kẹ́ nínú gbólóhùn tí wọ́n sọ yìí bó ti wá lé fún sọ yìí káàbò rọ́tì àkẹ́lé mọ̀kẹ́ni ọlọ́wọ̀n bá ní pé ha káàbò rọ́tì kẹ́lé mọ̀kẹ́ni تعبرت كلمة كلمة olùgbéraga ni wọ́n lórí gbólóhùn tí wọ́n ń sọ yẹn wọ́n tún wà ń ṣe mọ́tọ́mọ́tọ́ lórí gbólóhùn náà gbólóhùn tó fẹ́ fẹ́ dákòrójì ní àpùwà èyí orí àwọn ọmọdé tí ń jáde ohun àwọn gẹ́ẹ̀mọ̀ nínú o ládámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ládámọ́ lọ́hùn wọ́n mọ̀ fọ́lọ́wọ́ bọ̀ bí ṣùgbọ́n lọ́wọ́ bá ní pé tẹ́kùn rújú ní ní àpòwà ìbò látòrí àwọn ọmọ níkẹ̀ sí jáde bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ dáadáa nú wọn wọ́n máa ń padà wí pétò à ń parọ́ fún wọn ní orin jẹ́ máa parọ́ nítorí o kìí yọ gbọdọ̀ tó máa bá bá àwọn náà ti rògbé ọlọ́wọ́ bó bí mọ́ òṣùgbọ́n sọ́jà máa tàwọn tí ń bẹ lẹ́yìn wáyé àmọ́ àmọ́ sí ṣùgbọ́n ẹjá máa tàwọn ẹjá máa tàwọn àjọ kú lórí ìbàjẹ́ ilé láyàjọ kú lé lórí tó ń yọ́ jẹ́ pé onírìnrìn èrò ilé ìwọ́n máa ń gbé wá ẹlòmí ilé sọ pé olúwa fún mi lónìí pé kí èèyàn 1000 ọwà lọ́wọ́ bí tọ́jú ẹ̀kọ́ ṣe pọ̀ wọ́n gbọ́dọ̀ bá 1000 lónìí èèyàn tó ní ìjọba ọkọ̀ sáájú wọ́n máa jà sí gẹ́gẹ́ bọ́ kan náà tó lè kọjá sáájú wọn sọ pé èèyàn mẹ́wàá olúwa ní kí n sọ fún pé kẹ́kẹ́ wọ́n 1 billion èèyàn mẹ́wàá pẹ́rẹ́ wọ́n jà sí 1 billion tí èèyàn mẹ́wàá bá kẹ́ lónìí ọjọ́ jẹ́ 10 billion kiri ọbẹ̀rẹ̀ gbé wálẹ̀ tí tó fi gbé èèyàn mẹ́wàá 1.1 million nígbà tí wọ́n tẹ́ tí wọ́n jà àwọn tí wọ́n bá ń sun pé ọ bábọ̀ onye gbà lọ́wọ́ ìyókù rẹ̀ àmàtí ìfẹ́ láàrínláha ilẹ̀ tí ilé ìdíẹ̀rẹ̀ ilé ìwò nínú islamu yóò jẹ kòkòkò yóò jẹ ìyà kátìkàtì ìṣòro lọ́pàá mú wọn yóò lẹ́bẹ̀ẹ́ lọ́pùtẹ́ ń kí mọ̀ lọ́wọ́ ní ìsáàmù tí wọ́n náà dá àfáà tó ń ṣe wà bọ́ sẹ́yìn tí làwọn afọ́ ìjágbé mọ́ pé láti kàjí òṣì olóńgbò ń tí èlò ọlọ́wọ́n bá ń bẹ nínú ẹni tó gbogbo ṣe rí ọlọ́mìyàn kúrò àkókò wọn ni àkàjì bọ́ sẹ́yìn jọ ìsáàmù ọgbàrin wọn àwọn tí ń ṣe rẹ̀wọ̀n ẹ̀hún bẹ̀ tẹnu ọ̀ká gan àbí tọwọ́ ọ̀ká ẹnu káwọn ààbọ̀ mọ́ bàbá alágbájá tí ń bẹ nísàlẹ̀ odò ìwífù ilé ń wínú làkásẹ́gbẹ̀ tí ń bẹ lókè odò ẹjìnà sí ẹmọ́tẹ̀lẹ́sìn rẹ̀ ìlànà ẹkùn nílò ó ti bẹ́sù ó ti bá lúwẹ̀ ní ó ti láti máa ráwọn tó fún ọmọ àjọ pé rárá o àwọn tí ń zọba kò sínú ìlà àwọn ìzọba kò sínú ẹ̀sìwà kò sínú ẹ̀sìwà kò sínú ẹ̀sìwà kọlọjá ní ọwọ́ àmì wọn bábọ̀ bá sínú àwọn tọ́lọ́n tó ti dìde lórí ọmọ kóòsì ẹ̀bẹ̀ bá máa bẹ̀lọ́ àti ọmọ tó dáa tó jẹ́ káà ní ọwọ́ àmì wọn àwọn tó fi pé tí wọ́n máa yí èsì wọ́n máa yé wọ́n gbogbo yóò gbọ́ ìsìnlò ọba kọ́ọ́lẹ̀ ìkẹ̀kẹ́ náà lọ́jọ́ kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n pípẹ̀ lẹ́nu rẹ̀ yàtọ̀ àmì orí rẹ̀ ní ọjọ́ gílé ọlọ́run sọ̀rọ̀ ó ní pé gbogbo ohun tí wọ́n ń sọ àti bàbàbàbàbàbàbàbàbàbàbà kò tó dodo ń bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ndọ́ náà bá dúró láti orí ṣùgbọ́n káàkiri tí gbogbo ayà ọjọ́ tẹ̀ ayà níwà Muhammad sallallahu alaihi wasallam ẹni yóò jọba ka mọ̀nì hafiza asara àyà ní awọ́lì sọ̀rọ̀ tìlẹ̀ káàf ẹni yóò tọba sọ tọba ha áyà mẹ́wàá àkọ́kọ́ sóra kankai ọba àyà ya láti ẹ̀ka yẹn ọwọ́ apẹ́ ọ̀sẹ̀ àyà márùn áyà mẹ́wàá àkọ́kọ́ yẹn sáhà tọ́bí ha mùsùlùmá nínú ẹ̀jẹ̀ títà jáde bá dé antichrist ọ̀là lọ́wọ́ wàhálà ìdàmúdàbò rẹ̀ ọbọ̀ ẹni tí ó máa lọ́wọ́ níkẹyìn ìgbà tí ó kọ̀rọ̀ tó lóluwà fáwọn tí gbogbo èèyàn tẹ̀lé pátá mùsùlùmí ọgbọ̀lọ́wọ́ fìtí náà dẹ̀ta nínú báyìí nínú ẹgbà wá sí wọ́n ní pé áyà mẹ́wàá tó gbẹ̀yìn tó gbẹ̀yìn sọ́rọ̀ nígbàtà bá dìgbà áyà mẹ́wàá tó gbẹ̀yìn náà àásù bákan náà anábíà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mọ̀nkọ́ra sọ́rọ̀ tàbí káàkiri fi yawm al-jumu'ah ẹ̀nà bá ka sọ́rọ̀ láti bẹ̀rẹ̀ dópin ní àyà wọn tẹ̀ gbogbo ẹ̀ tọ́ka níjọ́ yọ́mọ̀lù jùmọ̀ á ọ̀tí ìrìwáyá lẹ́yìnlẹ́tìrì jùmọ̀ á alẹ́lọ́ka àbọ́sàn rẹ̀ àgọ́ àdáhù nínú mọ́ọ̀ ṣúra yọ́ jẹ́ ìmọ́lẹ̀ fún máa báyìí mẹ́rù wọ̀ báyìí mẹ́rù jùmọ̀ àtẹ́yìn láàárín ìgbà tó fi ta sí júmà ní láàrin júmà méjì iná ẹni súra yóò fi jẹ́ ìmọ́lẹ̀ yẹn pé ìwọ́n ká ti kàárí júmà yìí kó tó bí júmà ní inú mọ́lẹ̀ ọlọ́ọ̀dọ̀lọ́mọ̀ àwọn ọ̀mí sọ pé àdísí ọ̀lálàáfíà ṣùgbọ́n ṣe fara bá ní sọ pé rárá o àdísí lálàáfíà kíyàn máa gbẹ̀gbẹ̀ láti máa ká tí wọ́n tó alẹ́ júmọ́ àbá àárọ̀ júmọ́ kọ́tà tó di pé òun júmọ́ wọ̀ tàbí ètò kí mọ́ gún bí òbí ká tó ti láǹfààní àṣekà kó tó di pé mọ́ gún bí ọ̀la òdì láti gbìyànjú àti pàṣẹ́wàtò káhàb ọmọ ọbẹ̀ lábẹ́ ìmọ́lẹ̀ Qur'an látọ̀dọ̀ ọlọ́run látara súra súra yọ jẹ́ ìmọ́lẹ̀ fún láàrin júmọ̀ tó kàá sí júmọ̀ àmì yọ máa jẹ́ ìmọ́lẹ̀ fún láàrin jímà méjì ẹgbẹ́ orí ńlá nínú kẹtẹ́lú ní wọn máa sì gbọ́ òun ẹ̀wà ní pé tọ́bá oko tí ní di pé wọ́n ní pé wọ́n ti júmọ́ agbọ́dọ̀ ká lóòjọ́ àwọn terminology kan wọ́n máa ń sọ dáadáa

afẹ́ kìí sí nẹ́mbà ṣùlá ṣùgbọ́n náà ti tá mọ́ pé wú òun nígbà tó bá ń ṣe wà sí tọ́wá dé wọ́rọ̀ yìí ní pé wọ́n fẹ́ gbéra máa ta eh, tó àtúbù káhá lójoojúmọ́ àtúbù ẹlẹ́kọ̀ọ́lọ́mọ́ ẹlẹ́kọ̀ọ́lọ́mọ́ kan agbọ́dọ̀ ká tó látú ká tó bọ́ ní júmọ́ agbọ̀n pé ọ̀gbé ìgbàgbìyàn kìí ṣe gbọ́dọ̀ kìí ṣe gbọ́dọ̀ ìbámọ́ nǹkan ìbámọ́ ọkọ̀rá ní sáǹkà tó ah, sì láti gbọ́dọ̀ gbọ́dọ̀ yẹn ọ̀rẹ́ yẹn ní wọ́n ọgbọ́dọ̀ wọ́n yà máa kàá sí lẹ́nu tàbí wọ́n ma gbọ́ nínú gẹ́sẹ̀sì wọ́n máa fi tẹ̀lé gẹ́sẹ̀sì tàbá sọ pé gbọ́dọ̀ ṣùgbọ́n afẹ́kì àmàkà sọ́wọ́sẹ̀lẹ̀ káà ọjọ́ jùmọ̀ tàbí alẹ́ fún ó ti wá nínú tó pé alùpàánà jẹ́ ìmọ́lẹ̀ lórílẹ̀ ayé òbí ọ̀dọ́lọ́ọ̀bá ara máa ń mú láti ìrìn kí lónìí nígbàtọ́bá tó bí ọ̀nà àmà àtẹ̀síwájú tàbá tó níbi ẹ̀rọ náà Thank you.

bẹ́ẹ̀ wọ́n ní pé ọkùnrin àtòbí nǹkan tẹ́ tẹ́ra wọn ṣùgbọ́n wọn sì ní ẹ̀kọ́ ẹ̀sìn nígbà wọn ti mú sọ fáwọn ọ̀kan nínú ètò ọlọ́run obìnrin lọ́wọ́ kọ́kọ́ lẹ́tọ̀ọ́ ọmọ kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ìlọ́kọ̀kọ̀ ẹ̀sìn nígbà wá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tán ọwọ́ sọ fẹ́ni ọkọ̀ tó fẹ́ tẹ́ pé tó ìwọ ló gbẹ̀mí ilé kò ní ìdá tí ni ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn lórí

ìyàwó wà lójú rẹ̀ gbé kọrí kòránì Lọ́kọ́dí àwọn òṣùgbé láàyè rẹ̀ ṣàìsáàlẹ̀ ẹ̀rọ sí ìyàwó ní rẹ̀ gbájú. Ẹ̀rí kéré wú tẹ́lú tí ìlú ìgbájú. Tí ó sórí ẹ̀kọ́dá ọmọdé bá lè ẹ̀rí dáadáa. Ẹ̀rí yóò lè. Ìlú àtìkò yẹgẹ tẹ́lẹ̀ àtọ̀ fún ọkọ̀ pé o lè kẹ́kọ̀ọ́ o lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ́ gba ilé ẹ̀kọ́ lọ ìfọ́dọ̀ ìyàwó ló ti kẹ́kọ̀ọ́ orí ilé ilé ẹ̀kọ́ ìyàwó máa bí ọ̀sẹ̀ èyẹ òsì ní òní kó gbẹ lọ́dọ̀ rẹ̀ ìdí ní ìsìlá kọ láwùjú tẹ́ ẹnu <laughs> ẹni jò nígbà tá kọ láwùjú tẹ́ ní èyàn ní jẹ́ kẹ́kẹ́ mọ́ tó kí wọn bá sì wọlé ara

lọ́dà kejì kò wọ́n sáré fún wa ilé yóò lọ́kẹ̀ jẹ́ ti tẹ́lẹ̀ fún mi ọkọ̀ náà lè torí ẹ̀ ó tó ti torí torí kọ́ da kí wọ́n jọ orí ohun tí wọ́n fẹ́ láàrin àwọn ọdún tó ra lọ́sàlá náà béèrè ní ìjọba ìjọba ìmọ̀ bí ìlàjì tó ká máa pẹ̀lọ́ là ágbó márùn-ún lálámọ̀bọ̀ tó tó jẹ́ pé ó súnmọ́ bóyá látọ̀ tí ọ̀bá lè tẹ̀lé application táwọn èdè so afẹ́ máa ṣe fídíò nígbò so tí ọ̀bá ti wá tí application ìdájé ajẹ́pẹ́ lọ́bẹ̀rẹ̀ láti ọ̀tọ̀lá pé pé a máa kọ́fà ìtura lè máa gbé sí application tó ń bẹ sí ẹgbẹ́ náà máa lọ so ìlú òkú ọlọ́pù náà Thank you. <laughs> olùbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni bá ta sọ́tò lè ká lóòdọ̀ jùmọ̀ tàbálẹ̀ jùmọ̀ ó tí wọ́n lọ ọ̀gbọ̀tí tàbí tí ń pè fún ní a sì ní sóra ìwọ́n máa jẹ́ ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ ń sì gbẹ pẹ̀lú ẹ̀bá ìmọ́lẹ̀ mọ́nẹ́wì ni kìí ṣe ìmọ́lẹ̀ ẹ̀sì kìí ṣe ìmọ́lẹ̀ tó tó fojú rí látùsí tó wí bẹ́ oye wà ẹni ó gbẹ́ ìsìlámù gẹ́gẹ́ fún ààrẹ mùsùlùmí fún ààrẹ ìmọ́lẹ̀ ń bẹ fún bó ti gbà ìsìlámù bó ṣe ń bẹ lẹ́gbẹ́ tó jẹ́ mùsùlùmí ó ní mọ́lẹ̀ mùsùlùmí tó wáyé pé ọ̀rọ̀ rẹ̀ débi pé lè má sàlùwà láti ó kírun àà ìmọ́lẹ̀ rẹ̀ tún ṣe kí ni ó ti lé fún lọ́wọ́ ní ló fi ìrùn tẹ́jọ́ sọ̀rọ̀ kájẹ̀rẹ̀ táwa ní pé ìmọ́lẹ̀ rẹ̀ sí pẹ̀lú ẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ òun náà ló dé sí ó ń sọ náà bá sọ fún wa pé kìí ṣe ìgbàgbọ́ òdodo ẹni yóò tó bá jẹ́ alágbèrè lásìkò wà tí ń ṣàgbèrè lọ́wọ́ yìí kìí ṣe ìgbàgbọ́ òdodo ẹni yóò tó bá jẹ́ ọlọ́sìn lásìkò wà tí ń mú sí lọ́wọ́ yìí kìí ṣe òdodo ẹni yóò tó bá yẹ pé o lè ní lásìkò bá ti ń lọ́wọ́ so ọwọ́ ọwọ́ àjọlù bàbá là nígbà tí àjọlù tí wọ́n ń sàlàyé fún àwọn ọmọ kéwù rẹ̀ ó ní lásìkò bá ti kí bá wù yẹn lọ́wọ́ yẹn ìgbàgbọ́ ń lára rẹ̀ ọwọ́ ọwọ́ ayà lọ́tọ̀ọ̀tọ̀ ó ní nígbà gbọ́dọ̀ tó kúrò lára rẹ̀ lásìgbà tó ń jalè lọ́wọ́ lásìgbà tó ń mutí lọ́wọ́ lásìgbà tó ń sàgbèrè lọ́wọ́ tọ́ba ti ṣe é tẹ́ àṣàbà ó tún wá ó tún fi ọmọ níka ẹ̀kọ́ ara wọn padà ó ní bẹ́ẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ òdòdó yìí ó padà sára rẹ̀ padà bẹ́ẹ̀ ni ẹ̀wà lẹ́nu kọ́ pé olùkọ́ kòránì kòránì àníyàn máa jẹ́ mọ́lẹ̀ ọwọ́ àlọ́ ọ̀tẹ́gbẹ̀ àti tó bá ṣe yẹn ìmọ́lẹ̀ kòránì ó kò láì ilé làwọn olùmọ́wá sọ pé àwọn ọ̀fẹ́ ń bẹ dá wọn ni pé tẹ́rẹ̀ àwọn ńláńlá yìí ọ̀pọ̀lọpọ̀ ń rẹ̀ sí pé kò sí ẹ̀mí kúdẹ̀ ló ní ẹ̀mí ni ó ti ṣùgbọ́n àkọọ́lẹ̀ pé kò ní kò lè rí tó irú wọn làwọn tọ́lọ̀ bàbá tààmù àwọn mọ̀kànlá mọ̀kànlá sí àwọn mọ̀kànlá sí àwọn tọ́lọ̀ bàbá tàpọ̀ mọ́ wọn gbólóhùn ó wu àwọn ìpè lálálálá kàátì rí pé àwọn ẹni aṣáájú ní wọn làwọn ànẹ́bí ọlọ́ wọ́lá fàdé hamad bẹ́ẹ̀ wà á mà bí i àkíkà tọ́lá bá sọ nípa ولقد همت به وأما بها المراد العزيز tí wọ́n pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yíká ó pinnu pẹ̀lú ní ni Yusuf ọgbọ̀n ìsàgbèrè wọ̀hánmà bí a Yusuf náà pinnu ọbẹ̀ lẹ́wùlà àmọ́ha bọ̀rọ̀hánà inú píparí ayá yẹn ọlọ́run bá sọ pé ilẹ̀ ọ̀hún làlílẹ̀ ìdìbò kọ̀nà sí i pé ó yú sí ìpò ń bẹ nínú àwọn tí kìí o ká ti sàfọ̀mọ́ wọn a ti sàfọ̀mọ́ wọn òun làwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run bá ti parí iṣẹ́ wọn láì sí ìwáyé wọn ò lè ṣe wọn ò lè ṣe àwọn tó wọn ni àwọn ṣùhàdá àwọn tó bá gbàgbé ni wọn bákanáà inú àtọ́pẹ̀lé wọn òun náà làwọn sọ̀lẹ̀hì àwọn ẹni rẹ̀ àwọn tọ́pẹ̀lé àwọn alàmbíyà òun náà àwọn sìtìkì àwọn tọ́lọ̀ wọn ọba tó pè wọ́n ní olóòtọ́ olóòdúdó ẹ̀dá ẹni ọjẹ́ ní àkọ́kọ́ ọmọ náà àbúbákan iṣẹ́ ti parí lórí wọn àwọn táwọn tọ́lọ̀mbá ní kí wọ́n náà wà ní wọn bó gbèrò fẹ́ fọ́ fẹ́ jalè tọ́wọ́ bẹ́ jọ́yìn àwọn jìgúndalè ìjọ́ ni wọ́n mú nítorí ìṣẹ́ ìjọ́ ni wọ́n mú ó lè rí ìyà tọ́lọ̀mbá bá dá ẹ̀ débẹ̀ àánú ọlọ́mbá fi ṣe ẹni ọlọ́mbá bá dábẹ́ o àánú ọlọ́mbá fi ṣe ṣùgbọ́n kéré iná àwọn èèyàn pọ̀ tí ó fún tó ń wà á yóò ṣe aburú yẹn ṣùgbọ́n náà tá a lè gbà là àwọn àbá àti wọ́n júwe fún wa wọ́n á gbèyí láti ṣe àṣà lówùrọ̀ àṣà ìrọ̀lẹ́ àṣà tọ́lábẹ́sì àṣà bẹ́yìn irun yóò máa là ọ́ kó níbi àwọn aburú tó bá kù díẹ̀ fún ọ fi ọlọ náà ọlọ́wọ́ ọlá ọlọ́wọ́ bọ́ ó gàgá rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ òṣèlè tábùrú bá ike ebé láì tẹ́bá ya múlẹ̀ ráì ó kò sí èyí ó kò sí ọlọ́mọba ìta akọ́lá ẹni àti ẹ̀yìn kò ní bí aburú máa dáhùn nínú àwọn àbátan bí ilẹ̀ bí abẹ́jọ́ ti dà àkúrò kọ́ lè fàdá àtẹ̀sẹ̀ lọ́wọ́ látúmọ̀ lè sáà àti ìṣẹ̀lẹ̀ lè tìlẹ̀ dán ilẹ̀ òwúwà